islamic center ti tọ́pẹ́pẹ́ ètò tá ní albayan west tvr gbogbo ọjọ́ friday láago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sáago mẹ́rin ọ̀sán three fifty to four pm ní gbogbo ọjọ́ ẹtì friday inshallah níbi tá a ti láǹfààní àti pàdé imam abdulhakeem alukutubi tó yóò máa fọ́sí wẹ́wẹ́ ọ̀rí kìíní wí àlàyé láti inú alukur'ani kẹrin àti àtúpalẹ̀ hadith àná muhammad ده امام عبد الحكيم القطبي ان شاء الله ما جيت في فايده تو بيو شيء او البيان والتبيان اريد رجوع من اصلي دو اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وسلم عما بعد akí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa nílé lóko a sì kí kú jùmọ̀ àtìní ètò yín ètò wa albayan wa tibiyan òun ní lé sí etí ìgbọ̀yìn lákòókò yìí mo ń bẹ pẹ̀lú àwọn ìmáàmù wa àwọn tẹ́tí máa ń nì fadilati imam sheikh abdulhakeem abdulrahim alkutubi tí wọ́n jẹ́ olùdásílẹ̀ àti olùdarí markaz ansar sunna tí ń bẹ ní shimawa lẹ́ni insha allah a máa gbéyàwó náà ni ìbéèrè àti ìdáhùn gẹ́gẹ́ bí a ṣe ń ṣe bọ̀ wá láti ẹ̀yìn láì ní gbarawa ní àsìkò nọ́mbà tí a pè sí òun ni zero seven zero forty five forty five fifty two zero six seventy three lẹ́ẹ̀kan sí zero eight zero zero seven zero forty five fifty two zero six seventy three now sheikh. بارك الله فيكم السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير الجزاء أهلا وأنتم جزاكم الله خير وبارك الله فيكم أنا بعدتي أنا بتي نعم لا إله إلا الله نعم أنت مفاجئكي أبي أولين ọ̀nà ni káwo agbègbè súnnà a rí nínú àwọn èèyàn àti nínú àwọn àfáà tó yẹ pé tí wọ́n bá sọ súnà ní àwùjọ tí wọ́n bá present súnà fún àwọn èèyàn wọ́n ní nǹkan tí ó nǹkan tí ó ń ti nǹkan tí ó jẹ́ dandan ká ṣe ni èyí tí èèyàn bá ṣe ó dáa tí èèyàn bá sì ṣe kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ mi wá wò pé ah, irú ọ̀rọ̀ báyìí a sì ráwọn kan tí wọ́n ń pera wọn ní ahalu sunna kọ́lọ́mọ́sá sèmi ní ọ̀kan nínú wọn àti ẹ̀yìn ìmọ̀mù wa náà kọ́lọ́kọ́ sí wa bẹ́ẹ̀ kí ni ojú tí الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم تسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد لنيتي يتوقف الله أشي الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم كلا دا صلاتنا كما بان ورأينا النبي وصحابه àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí ó fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà kíra wa kí ọkùnrin wa kí obìnrin wa. àkí gbogbo àwọn ìyá wa nílé àkí gbogbo àwọn bàbá wa gbogbo àwọn àlùfáà wa náà tó ṣe pé òun wa yóò máa dọ́dọ̀ wọn náà àkí àwọn ọlọ́mọ sábà sí ẹ̀kún dáadáa fún wa. ẹrú ọlọ́wọ́ ọba tí ó jẹ́ onígbọ̀wọ́ ètò tí a ń bẹ ní inú ẹ̀ yìí tá ń pè ní ètò albayan otibian ilé tí ń lọ orí rédíò one oh three dot five fm tí ń ṣe rédíò nàìjíríà kọ́nà Allah subhanahu wa ta'ala kọ́mọ̀ ṣàbà wá san àwọn ìrù ọlọ́ọ̀bá náà ní ẹ̀san olóore mo rò pé ètò tèmi ó tún bá ojú mi yàtọ̀ wá gbogbo yìí a ti mọ́ ṣiṣẹ́ a máa ń lọ sórí stúdíò wọn ní ọ̀hún ni àwa fẹ́ textron ni pé látọ̀dọ̀ wá ń bí náà ǹjẹ́ yóò tiẹ̀ dọ́dọ̀ wọn lọ́hùn ó dàbí kó ńlá ń fi tèmi ṣe bàbá wa ṣe tán làwọn àmà ṣó jọra wọn àbí láfi máa bò láti máa bètò náà lọ látàrí ọ̀nà tó pọ̀ ọlọ́mọṣẹ́ àgbà gbogbo ẹlẹ́sìn lọ́wọ́ wa. al-ikhlas tọ́lọ́n fi máa ń tẹ́wọ́ gbaṣẹ́ ọ̀làǹdàkùn kò fi ṣiṣẹ́ wa lẹ́ṣọ́ àlùmọ́tàbà àwọn ọmọ fi ń gbaṣẹ́ ni ọ̀làǹdàkùn fi ṣiṣẹ́ wa lẹ́ṣọ́ gbogbo ń dábàá ṣe ọlọ́mọ yọ kíláàsì kó ń bẹ́ ọlọ́run sì dákun kó mọ yọ mọ́tàbà bẹ́ kó jẹ́ àṣì máa bẹ lórí jáde sàlàfin sọ́ọ̀lẹ̀ àjọ tí ó bá wá gbé wa dìde kò lè gbé wa dìde máa nàbì yé والصالحين والصديقين والشهداء وحسن أولئك رفيقا gẹ́gẹ́ bí nta níka gbéyẹ̀wò lénìí òun náà ni ọ̀rọ̀ nípa sunna pé àwọn èèyàn máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa sunna tí ó sì nídìí àlàyé nínú táwọn èèyàn wa máa ń wí ọ̀kan náà náà nù pé nta ń pè ní sunna kì í nǹkan tó jẹ́ dandan ó wá máa ń fa káwọn èèyàn máa rò pé ní táwa ní ìṣe dandan kí ló dé tẹ̀yìn kan wá múra kankan kan ní orí ẹ̀ ṣe wá ní kì í ṣe dandan ṣáájú káwọn ìpè tó máa wọlé lọ́mọṣẹ́ àgbà lẹ́sìn lọ́wọ́ kálukú wa kákan rọra yẹn nàná ẹ̀ níwọ̀n gbà pé íńtánpè ní súnà ó kọjá ká sọ pé kì í ṣe dandan torí pé íńtánpè ní súnà ó ní ìlànà ti anabuwa muhammad sallallahu alayhi wa sallam ojú ọ̀nà tó ti ṣe ńlá muhammad sallallahu alayhi wa sallam là kalẹ̀ òun là ń pè ní sunna tó àwọn tá ànábì júwe fún wọn pé ká máa ṣe òun là ń pè ní sunna sunna gangan nù ṣe wá láwọn tá ànábì ṣe àti tó júwe wa àti tó tọ́ka wa sí yìí àwọn míì ń bẹ nínú ẹ̀ta nábì júwe wa síbẹ̀ tó tọ́ka wá bẹ̀ tó ṣe pé dandan ló fẹ́ kí a mọ̀ ṣe é àwọn míì ń bẹ ànábì júwe rẹ̀ fún wa ànábì tọ́ka rẹ̀ fún wa àmójá mọ̀ pé àpẹ ah, bá sì lè ṣe ọ̀nà àlìjẹ́nà ni o amẹ́ni tí ò bá ṣe nínú yín kò lẹ́sẹ̀ kan tí ó gbà àmọ́ ìtàwọ́kọ́ ta pè lọ́rọ̀ yẹn ẹni tí ò bá ilé ṣe yóò jìyà kódà ó lè wọ̀ náà òun náà sì ní kílò náà sunna ni torí pé ìlànà lẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àríkàwọn bàbá náà máa ń sábà kí àdìfì kan fún wa nílẹ̀ Yorùbá yìí náà wọ́n là nábi ní an-nikahu sunnati àbí ni ọmọ ẹgbẹ́ nǹkan ní ti kúrò ní nǹkan kékeré hmm. tó fi jẹ́ pé ọ̀rọ̀ súnà kọjá ń tà sọ pé ṣe bí ń tán ní kìí ṣe hmm. ọ̀ràn àyàn àmọ́ kí ló bí gbólóhùn yìí náà ìmọ̀ kan ló ṣàlàyé àìjọ́ràn yan ìran kan súnà ìmọ̀ ló ṣàlàyé ṣe wá rí gbólóhùn súnà ìṣọ̀ràn àyàn àwọn àfọ̀ onífẹ́k tí wọ́n mọ sọ̀rọ̀ ń pa ìdájọ́ ẹ̀sìn àwọn ni wọ́n gbé wá pétọ̀ nínú àwọn tá a máa ń ṣe inú ẹ̀sìn o àwọn kinní kan bẹ dólè ni o a gbọ́dọ̀ mọ̀ ṣe o ẹni bá ṣe ó gbà ládá o tó bá ti láníyàn pọ̀ fi ń sin náà ẹni tí ò bá ṣe é yóò jìyà o torí pé ó tako àṣẹ ọlọ́run àwọn onímọ̀ àwọn onífẹ́k àwọn fọkànhá àwọn apẹ̀rú nǹkan tọ́ àwa ní àwọn kankan tó wá ń bẹ nínú òfin ọlọ́run ọba yìí o ìdájọ́ márùn náà mú wá báwọn hmm. lẹ́yìn tó pè kan ní wájib far nínú ìdájọ́ ṣẹ̀ríà àwọn afáànú lékéw nínú ọ̀dọ̀ wọn ní usul fiqh a máa ń pè kíní fún wa ní al-ahkamu taklifiyya hmm. ibi ọ̀rọ̀ ọmọ ọgbà ládàá o bọ́ọ̀ bá sì ṣe ò lẹ́tọ̀ ọkọ́láwọn owó fi ìyà jẹ́ ọ́ àwọn ní gbogbo tó bá ti wá jọ báyìí nínú ṣẹ̀ríà òun là máa ń pè ní wájib àfi ká pè ní fáwọn ti wílẹ̀ kan àwọn ní àwọn nǹkan tó tún wá wà nínú ṣẹ̀ríà náà òfin ṣe é tọ́ gbérù nǹkan bẹ́ẹ̀ jù sílẹ̀ ọ̀lẹ́sẹ̀ ọ̀sìn níyà tí ọ̀jẹ̀ àmọ́ ládá táwọn ẹni tí wọ́n ń ṣerú sẹ́bẹ̀ bá gbà ọlọ́run ọbọ̀ nípìn kan wọn nítorí pé ìwọ ọ̀sí iṣẹ́ ládá yìí tọ́ eléyìí ń o ní àwọn àlùfáà wa ni ó kọ táwọn ò mọ̀ pé ó ní ká mọ̀ pẹ̀lú ẹ̀ ní sunna tó bí súnà yìí ṣe ọ̀ràn so àwọn àfáàwọn náà fún àwọn tó bá jọ bẹ́ẹ̀ ló kọ òun kódà ńgbà míì wọn tún wọn pè súnà mọ́ wọn tún ní màsínúnù ńgbà míì hmm. òun náà sì ni wọ́n wí kódà ńgbà míì tí wọ́n bá pè é wọ́n ní mustahabun òun náà sì ni hmm. yíò ní pé àwọn tó ṣe pé pọ̀ bá ṣe á ọ́ sì gbà ládàá àmọ́ bọ̀ bá ṣe ọ̀ níyà tí ọ̀ jẹ ẹkún nìkẹ́lẹ̀ kejì. Hmm ẹ̀fí ìkan lọ́nà yẹ báhùn àṣẹ ni ṣé àmọ́ràn yẹn ni ìkejì náà ṣé àmọ́ kìí ṣe dandan àwọn amúràn kejì náà wá àmì ìran kẹta èyí ò ní mọ́ ṣe tọ́lọ̀lẹ́ àmọ́ ṣe ni mọ́ ṣe òun náà wá pé òun náà méjì àwọn ni ìkún mọ́ jẹ́ haram ìkún mọ́ haram haramu ọlọ́run ọba léèwọ̀ ni ìwọ tó bá jìnnà sí bẹ́ẹ̀ tó ṣe láníyàn pọ̀ fi tẹ̀lé àṣẹ ọlọ́run ọlọ́run bó sì nìkan wọn fún ọ ládàá tó ta ṣe rẹ̀ hùn tó rọ ti jìnnà sí níta ní ọmọ ṣe ọ̀ṣẹ́ tọ́ ẹni tó bá ṣe tó jẹ́ haramu yìí ọlọ́run ó wà ní ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ lẹ̀ fún ó sì lẹ́tọ̀ọ́ sí kó jìyà níjọ́ ń gbèǹde àlùkìyàmọ́ àwọn àfáà wa ní èyí tó bá rí báwọn ókọ tá mọ̀ pé òun ni haram hmm. ẹni pé ó di ìpele mélòó báwọn ìpele mẹ́ta ìpele ẹlẹ́ẹ̀kẹrin òun ni pé àwọn nǹkan kan wọ́n ń bẹ náà nu ṣẹ̀ríà má ṣe ta àfẹ́ àmọ́ má ṣe ta ni ọmọ ṣeun bọ́ bá dé díẹ̀ àní kọ́ṣẹ́ lẹ̀ fún ọ hmm. àmọ́ bọ́ bá lè fi ilẹ̀ nítorí wọ́n fi tẹ̀lé tòfin ọlọ́run àwa fún ládàá pé ọ̀fin ilẹ̀ hmm. àmọ́ ṣe é níyà tí ọ̀ jẹ àwọn afúnyàn náà ló kọ àwọn ń pè yóò ní makruhun hmm, so makruh nta kórìíra pé má dèdè ẹ̀ tẹ́gbó dìmẹ́ ló bá wọn dìmẹ́ ni hmm. àkọ́kọ́ wájib anátúnlẹ̀pẹ̀ ní fard ẹ̀kejì sunna wọ́n tún lè pè ní masnun wọ́n ní mustahab ìkẹta nísìn haram wọ́n tún lè pè ní muharram wọ́n tún ní mahdur ìkẹrin nísìn onígíní makoro ó di mélòó báwọn mẹ́rin àwọn ní ìrìn ẹlẹ́ẹ̀karùn ni mùbáhù a ní mùbáhù ó ní ó kọta pinnu o wọ́n ní òun ni tí sẹ̀ríà ò sọ fún ọ pé ṣe sẹ̀ríà ò sì sọ fún ọ pé má ṣe ó bá wù ọ ni agomowọ̀ sọ́wọ́ yìí nìsìn ṣẹ̀já ò sọ pé ẹ e máa wagó sọ́wọ́ kẹlìgbáládá ṣẹ̀já ò sì sọ pé ẹ e máa wagó sọ́wọ́ èyí ò ti rí kínú báhùn mọ̀ ẹni bá wọ̀ ọ́ yóò gbà á ládàá ẹni tí ò bá wọ̀ ọ́ àmín ẹni bá wọ̀ ọ́ kò ní ládàá kò lẹ́sẹ̀ ẹni tí ò bá wọ̀ kò ní ládàá kò lẹ́sẹ̀ àmọ́ mubahu lè padà wá bí ládàá hmm. lọ́nà wo hmm. níjọ́ tí èèyàn bá díbi wá lọ àníyàn ní tí èèyàn bá díbi lọ ọmọ lọ lẹ́sẹ̀ òò hmm. nísìn ọfẹ́ lọ sùn nísìn kò ní ládàá kò ní gíní kò lẹ́sẹ̀ àwọn ọmọ ọfẹ́ sùn wá ní jẹ́ ń sùn díẹ̀ kí n lè bá a fi ní strength láti lè wá ṣe tìláwá tó lò kọ́ránì tí mo fẹ́ kà látàárọ̀ tí n ṣe ìríkà ó túnmọ̀ sí pé oorun tí mo fẹ́ sùn mo sùn torí pé mo fẹ́ ṣe jọ́sìn ṣẹ́rí mo yẹ ti rí bí lọ́ọ̀rùn mọ́jọ́sìn ọlọ́run sí ẹ̀mọ́ gbogbo orin báyìí lè sùn tó ní bá ṣe hanú tó ní bá ṣe ń yí jánu pàmbẹ̀ tó ọlọ́run ya ẹ̀mọ́ kọ̀lá dalẹ̀ tó rà níyàn tó gbé sùn òun là pé ó fẹ́ fi sẹ̀mí ọlọ́run tọ́ àwọn nǹkan márààrún yìí táwọn àfáà wa lálẹ̀ nídàájọ́ yìí ìlàwọn èèyàn wa wá gbọ́ táwọn àfáà mi ò mọ̀ ṣàlàyé rẹ̀ àwọn wá ṣe bí gbogbo tán bá ti wá ń pè súnà láyé òun ó ní oníkèéṣọ́ ọ̀ràn àyàn bẹ́ẹ̀ ni ọlọ́mọdé mọ́ dàrú mọ́ wa lọ́wọ́ ni àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ mọ́sí gíní àgbọ̀dọ̀ mọ́sí ìlànà ọ̀dọ̀ anẹ́bì láti kọ́ ẹ wo gbogbo àwọn búkú wá kú nísìn ẹ wo àwọn nǹkan tá a máa ń ṣe lẹ́yìn òkú ọ̀gọ̀rọ̀ rẹ̀ ìlànà ta ní ọ̀dọ̀ anẹ́bì láti rí gbogbo ẹ̀ ọ̀dọ̀ anẹ́bì láti gbọ́ anẹ́bì láti kó ṣe anẹ́bì náà ṣe nǹkan mi lójú rẹ̀ ní kòtàkó ó kú mùsùlùmí ò gbọdọ̀ kú tẹ́wálẹ̀ níwẹ̀ fún tẹ́wálẹ̀ níṣẹ́ bẹ́ẹ̀ alukur'ani níṣẹ́ bá ní súnà ìlànà tànẹ́bì ni yọ́ ìlànà tànẹ́bì ni bàbá kí ni hmm. kódà ń wá kù lọ́nà yẹ̀ lásán fárúdù kìfáyà ni hmm. ìjọ́ràn yàn rẹ̀ ń bẹ lórí gbogbo àlè umma àmọ́ báwọn kan ní àlè umma bá ti wá ṣe ọlọ́run ní kò sọ́ràn mọ́ lórí gbogbo àwọn tí ó kù nítorí tó lágbára nínú hmm. bá àbárẹ́ nìkan kan sí gbogbo àwọn tí máa ń bẹ láwùjọ tí nǹkan ní àwọn afílẹ̀ wọn ìwẹ̀ fún wọ́n fílẹ̀ wọn kí o sí lára àwọn akàn ìpìlẹ̀ bẹ́ẹ̀ bí ẹ̀kàn gbẹ́kù tó wá rígbọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tán bẹ́ẹ̀ tán mọ̀ kó ṣaláìsí tán sójú ṣe ọlọ́run ni ẹ máa kọ ìṣẹ́lẹ̀ fún gbogbo wọn torí wọ́n gbé ọ̀ràn yàn jù sílẹ̀ níwà mo ṣe láti rí sunna tó ṣùnà alukur'an tó fi jẹ́ pé àwọn àṣìgbọ́yé kan ló wá bí ọ̀rọ̀ ẹlòmíì ṣe bí tán bá ti pè ń sunna ànábì ní tọ́bá ti pè lọ́rọ̀ ni ní tó rí rẹ̀ nínú alùkùránì nǹkan ni o ní tá ń pè ní wájib ó lè wà nínú alùkùránì ní tá ni pè o sunna o pé kéè sọ̀rọ̀ yẹn ó lè wà nínú alùkùránì kéè sọ̀rọ̀ yẹn inú bọ́lá ti bá nínú aya tó lọ́wọ́ àlẹ́yìn olùgbàgbọ́ òdodo ìdásàdà yá tó lè lẹ́yìn ní fàkútòbó ẹ bá ti bẹ́ẹ̀ máa jára yín gbèsè ẹ máa kọ àkọọ́lẹ̀ rẹ̀ ìjọ́nà yẹn ṣúnà ni mo láti jíbá nífin nínú alukur'an nínú ọ̀sí pé àtàwọn bá ṣúnà náà nínú alukur'an nínú ọ̀sí pé jẹ́rí àtàlukur'ani àti ṣúnà tàdẹ́gbà àtọ́dátọ́dà nábì méjèèjì láti máa bá wájib inú méjèèjì láti máa bá ṣúnà inú méjèèjì láti máa haram inú méjì láti mọ́ bá makoro ọlọ́mọ́sá fún alágbọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ Allahu ta'ala a'lam jazakumullahu khairan sábẹ́ wọn tí mo jazakumullahu khairan náà àti lọ́fíkọ́ náà nọ́mbà tí a pè sí ni 070 45 45 52 52 06 06 73 73 jazakumullahu khairan sábẹ́ wọn tí mo jazakumullahu khairan nígbà tí ẹ ń bá ọ̀rọ̀ lọ yà sí agbègbè ibi ọ̀rọ̀ janaza so ìbéèrè kan wá sọ sí mi lọ́kàn pé ah àwọn èèyàn kan náà ti ń béèrè irú question yìí lọ́wọ́ mi rí tèmi ò sì mọ̀ ah, tàbá dọ́dọ̀ yẹn àfáwà àbèrè tó kú bá kú gẹ́gẹ́ bí obìnrin kú nísìn àwọn afẹ́ kírun sóbìnrin lára ibo ni èyí ó dúró sí láti kírun sí obìnrin lára tó bá jẹ́ pé obìnrin ló kú hmm. tó bá sì jọkùnrin ni ibo lèyìn ó dúró sí tí yóò fi kírun sí lára ọ̀rọ̀ mọ́sá fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run ọba kó jẹ́ kó mọ́sá yé ẹnìkọ̀ọ̀kan wa Islam ó pàtàkì òkú mùsùlùmí púpọ̀ ó sì fún mùsùlùmí ní ọ̀wọ̀ hayyan wàkíní wàmẹ̀yẹ́tàn bí mùsùlùmí bá ń bẹ ní ààyè ẹni ọ̀wọ̀ ni. Mm bí mùsùlùmí bá ń bẹ ní tó bá tún kú tán náà kí lòun náà ẹni ọ̀wọ̀ náà tó lòun náà òun ló bí irú ọ̀rọ̀ yìí ó ní bí okú mùsùlùmí tó bá kú nísìn ṣe mọ̀ pé àkànní wò ń wò pé ibo ti kú náà nù hmm. àyíbẹ̀ kọ wọ́n bá ti wù wá ká ṣe sọ̀rọ̀ rẹ̀ ṣe wá rí ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn máa ń ṣe àwọn àṣìṣe kan àṣìṣe òun ni pé a wà á sọ òkú mùsùlùmí di bí ìgbà tó yẹ pé ó ṣàkàn ó ṣàkàn kú náà ni. Hmm. meanwhile ó gbogbo ẹ̀ ló ní ẹ̀tọ́ Islam consider kínní kan ṣe àrùn pé nígbà tá a bá ń bẹ láyé lásán ọkùnrin mùsùlùmí hmm. àtobìnrin mùsùlùmí hmm. ó ní bá àwọn méjèèjì ti rí ní ilé ayé ó sì ní bá a ti ṣe máa ń ṣe ètò wọn nígbà tán bá jọ ń bẹ ní ààyè bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ obìnrin mùsùlùmí ó ní àwọn bá a ti pa á mọ́ nígbà tí a bá fẹ́ tí bá ń bẹ ní ààyè tí pé ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ààbò àwọn bíi màfátìnà ara rẹ̀ yẹn ni pé àwọn ibi tó bá lè kó fìtínà bá wa níbi ara rẹ̀ yíò lẹ́nu yóò jẹ́ àwọn pé ah obìnrin òkú mùsùlùmí wá kú ó ṣe tún wá kan àmọ́ sọ níbo ni a fẹ́ dúró sí níbo ni àdúró sí ó kàn ní tí Islam sọ ni pé a wo níbo ni ọkùnrin nísìn tá a bá dúró sóhun kò sí ibi tó fẹ́ kó fìtínà bá wa níbi ara tiẹ̀ ayébẹ̀kọ́ hmm. àmọ́ níbi tó obìnrin tẹmọ̀ obìnrin nígbàyà hmm. obìnrin nígbàrá àdé hmm. Islam fi wá ní ká dúró níbi tá a fi bo ẹni tó jẹ́ sẹ́yìn pé a ti kọjú ẹ̀ sí kébìlà á wà dúró láàrin tiẹ̀ ká lè fi bó kíni ká lè fi bobi tó lè kó fìtínà bá àwọn èèyàn tó bá dọ́kùnrin á wà dúró níbi ìgbáyà kí Islam ṣe ṣe bẹ́ẹ̀ ò ní torí pé àwọn méjèèjì nígbà tán bẹ láyé náà a máa ń sọ́bà àti ń bá bá wọn lò ní ọlọ́wọ́ àlọ́. Nọ́mbà tí a pè sí ni zero seven zero. Forty-five, fifty-two, 45 52 06 73 lẹ́ẹ̀kan sí 070 45 52 06 73 náà jazakumullahu khairan ah, mo tún ní ìbéèrè kan ní ọmọbìnrin sheikh ah. Ah, tí mo ní ní lórí àwọn àfà tó yẹ pé táwọn náà bá wá ròyìn súnà bóyá kórìíra àwọn tí wọ́n ti ń ṣe súnà tí wọ́n fẹ́ gbà tí wà láwùjọ wọn ni àwọn náà tún wá mọ pìrìsẹ́ǹtì súnà lọ́nà tí ó dá fáwọn èèyàn hmm. kí ni ìnà sí àtẹ̀lẹ̀bá sọ fún àwọn afárẹ́ àwọn tí wọ́n polówó súnà táwa polówó rẹ̀ dáadáa sẹ́ni gbogbo nǹkan ló ní ẹ̀kọ́ nínú Islam hmm. ẹ̀yin náà wo orú ìbéèrè tó kọ́kọ́ wálẹ̀ kan nísìnyí afẹ́kìnnù sókù lára ṣẹ̀gbọ́n kan wò pé àjọ ọba rí wọ́n kí ni ọ̀dọ́ sí mọ̀ṣẹ̀dí àìsẹ̀ sọ fún wa pé tọba fẹ́ kí tóbìnrin dúró láàrin méjì rẹ̀ ká lè bo bí fìtínà níbi ara rẹ̀ ọbẹ̀ kí tọkùnrin ẹ̀dùn bí gbáyà rẹ̀ mọ́ bí orí rẹ̀ kí ló fà nítorí pé kò sí nǹkan kan tí ó kó fìtínà bá wa níbi ara ara tiẹ̀ Islam ṣẹ̀ṣẹ̀ ń sọ bí tí a dùn ṣẹ́rí súnà tànàbùwà Muhammad sallallahu alaihi wasallam wípé a fẹ́ kí àwọn èèyàn síbi ìlànà tànàbì Hmm? Hmm. àbùkátà sí ẹ̀kọ́ wo ni a fi pè wọ́n hmm. ẹ̀kọ́ wo ó ní kíni a fi pè wọ́n because ẹ̀rọ àwọn èèyàn ìlànà anábì òun ẹlòmíì kò fẹ́ tẹ́ lọ́rùn ó pìrìfà kó òun ṣàmọ̀ sí bọ́lọ̀ bá ti ní òun rì ṣe ní ọ̀rẹ́ bá ti wá ń polówó tàǹdẹ́bù wa Muhammad fún sallallahu alaihi wasallam yóò wá kó wàhálà bá yóò ṣe kí la pé yóò kó wàhálà bá tí yóò wá fẹ́ ní lára Sheikhuna Muhammad Nasiruddin Al-Albani rahimahullah àwa sọ̀rọ̀ kan a ní tẹ bá fẹ́ pé àwọn èèyàn síbi súnà tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ẹ má múlé kókó ẹ má jìkín wọ́n nítorí òdodo tẹ́ fẹ́ sọ fún wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó lè lára wọn ẹkùn lọ́wọ́ aláṣọ fún aláàkùnrin kí wà iná sàlọ́kì àlékà kọ́wọ́lán pé a ọ̀rọ̀ tó wúwo a sì kí ni a sọ kalẹ̀ fún wọn a ní sẹ́rí ilé kókó tẹ́ ẹ bá ti lè ti lọ rèé mú súnà nílé kókó fún wọn ilé kókó wà di méjì lára wọn òdodo ti kọ́kọ́ lé ní ara wọn ẹ tún wá lọ fi mẹ́tọ̀dù tó lé ẹ tún fi gbé sí wọn ní yóò wá di mélòó báwọn ẹ pé ilé kókó ni ó di ọ̀nà méjì nù àwọn kó lè rọrùn kó lè má mú wàhálà bóníkálukú ní tẹ́ ẹ fẹ́ gbé fún wọn ti lé lára wọn tẹ́ ẹ bá wá sí ẹgbẹ̀gbà ọ̀nà tí ọ̀nà tí yóò rọ̀ yóò lè jẹ́ sí pé òdodo ní ó lè lára wọn àmọ́ náà tí ó gbà wọlé sí wọn lára ọ̀nà ni ó sì kíni ọ̀nà ni ó rọ ọ̀nà mọ́ṣà fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ gbogbo àwọn tí wọ́n bá fẹ́ mọ́ wá pèpè sínú súnà ẹ̀dàkùn aleikum birrifq aleikum birrifq because al-aslu fi da'wati ar-rifq wal-layn ìpìlẹ̀ nínú dáwà yìí ó ní kíni ká sì kò wá ṣe yọkú mẹ́ẹ̀ ìjọ tí situation bá béèrè fún ilé kókó àmọ́ tí situation ò bá béèrè fún ilé kókó ò gbọ́dọ̀ sí kíní kò gbọ́dọ̀ sí ilé kókó ọlọ́mọsá fún alágbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọsá sàlékún dáadáa fún wa barakallahu fikum ọlọ́fà àwọn lábẹ́ ọ̀rọ̀ súnà yìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà fẹsẹ̀ fẹ́ a tún máa rí fẹsẹ̀ pé bọ́yá onísúnà kan wò wà kan tó ṣe pé bóyá àṣìṣe tó bẹ́ẹ̀ wọ́n máa ń wò pé ṣé ó yẹ kó ní súnà tó máa ṣàṣìṣe ni pẹ̀lú kó ti ṣe súnà yẹn àti pé tí ìbá tó wá ṣe súnà lélẹ̀ ṣé ó tọ́ ká tó wá generalize lórí gbogbo àwọn onísúnà tó gbé à ṣe bí òyìnbó onísúnà lẹ́yàdẹ̀ ṣe báyìí nítorí pé ẹnìkan ti ṣe wẹ́. ọlọ́mọṣà fún wa ní àgbóyọ̀ rẹ̀ àṣìṣe gbogbo ẹni tó bá ti ń pè lọ́mọ ànábì ádámà ó ní yóò máa ṣe àṣìṣe ẹgbọ́n tára àwọn tẹ́bí kó lò bá ní ádámà ó rí wínú ó ní gbogbo tó bá ti ń pè lọ́mọ ànábì ádámà tọ́ aláṣìṣe ni wọ́n kò sí tó bá yẹ pé ẹni tẹ́ pè lálùsùn náà ọmọ ànábì ádámà tàbí ìsọmọ ànábì ádámà yóò ṣàṣìṣe ànábì wa ní ṣùgbọ́n wa khayrul khatta'ina at-tawwabun amẹ́ni ó wá lóore jù náà tí ó bá ṣàṣìṣe òun lẹ́tọ́ kí ngbà tó ṣe tán wá wà túbà tó alùsúnà alùsúnà kìí ṣe màláìka kò sì lè jẹ́ màláìka èèyàn náà ni so then kìí ṣe inú májẹ̀mú ìjẹ́ alùsúnà ni kó má ṣàṣìṣe yóò ṣe kí ni yóò ṣàṣìṣe àmọ́ nínú àbòsí àti nínú jàǹbá òun ni kó wá ṣàṣìṣe kan ní ẹ̀rí oníyẹn wọ́n sì ń wọn ní alùsúnà ó pera rẹ̀ lálùsúnà kò ní kò ní ṣàṣìṣe kódà ó pera rẹ̀ lálùsúnà kò ní kò ní dẹ́ṣẹ̀ hmm. àkèé wá sí pà ń sọ pé yóò mọ̀ wá ìkọ́díjà rẹ̀ pé tọ́ àwọn náà dẹ́ṣẹ̀ náà nù irọ́ o hmm. ẹ̀ṣẹ̀ ni ó mọ̀ wá lọ́nà kó jẹ́ òṣìṣẹ́ yìí so àmọ́ ìwọ̀ kan wá rí tó ṣe àṣìṣe ọgbọ́dọ̀ wá ní wàálùsúnà náà wájá ìjà èyí tó gbọ́dọ̀ fún náà ni pé ah, èèyàn lèmi náà o ó ṣeé ṣe kí n ṣàṣìṣe ó sì ṣe ṣe kí n ṣe kí ni kí n dẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bó ṣe yẹ kí gbogbo èèyàn náà ṣàṣe ó ṣe kí gbogbo èèyàn náà ṣe kí nù kò dẹ́ṣẹ̀ àmọ́ ìwọ náà tó bá wá jẹ́ alùsọ̀nà ìwọ náà gbọ́dọ̀ máa wá ṣọ́ra àwọn àṣìṣe kan bẹ ó ṣe ṣe ká gbọ́ lọ́dọ̀ gbogbo èèyàn kò sáyì ìṣẹ́jú wọn náà lè ṣe o àmọ́ wọn náà kọ́ lè mọ̀ pé ojú ti ń bẹ ní ara rẹ̀ ìwọ náà mọ́rin àwọn ìrìn kan tó fi máa sọ súnà lẹ́nu tí ẹ̀pá ti fi lẹ̀ pé ọyí ṣe máa so hmm. ìwọ náà èèyàn tó lè dẹ́sẹ̀ ni ọ́ a sọ pé ọlìmọ̀ ọmọ dẹ́sẹ̀ ń kéṣe ayẹ̀ kó lè jẹ̀sẹ̀ àmọ́ ọmọọmọ o ọmọọmọ o gẹ́gẹ́ bí ìyẹn tó jẹun kọ tó jẹ́ ọtí wọ́n kọ́ jẹ́ èèyàn kọ tó jẹ́ àlùsùnà ní tí ó fàánù tí àṣìṣe àṣìṣọ àṣìwí àṣìwù níwà yóò tún wá máa ṣọ́ra náà pé á ah, àṣìṣe tí ó bá ti ẹ̀ wá kó jẹ́ tí ó mọ bẹ láàrin ìwà àtọ́lọ́hun ó dàbí kan náà alfáwà náà aláàmọ̀tò Sheikh Muqbil ibn Hadi al-Wadi'i rahimahullah ní àwọn àfágbà yamani ni ọ̀tí jáde láyé ọlọ́mọṣàlá kẹwọn àwọn náà sọ̀rọ̀ kan pé àkíyèsí ṣẹ́rí pípéyàn ní irun bàbá

inna shaitana yajri fi bani adam majra dam arábìnrin àti ṣètáàni la rìn lára ọmọ ànábì adam báyìí bí ẹ̀jẹ̀ tí mọ́ ń sakúlẹ̀ tí ṣètáàni ṣe rìn ní ara wa tí ó fẹ́ máa affect oníkálukú so pọ́ nírun gbọ́n kò sọ pé ẹ̀dẹ̀ báwọn wà tí ò dá ní àmóhun náà kò ṣọ́ra àwa náà ká fi bẹ̀rù ọlọ́run níjọ́ àwa náà bá rálùsùn náà kan tó wù ẹ̀ṣẹ̀ akọ́kọ́ mọ̀ fẹ́ ṣe bí ó ti kọ́kọ́ jẹ́yàn kó tó padà wá di wallahu ta'ala a'lam ọlọ́mọṣà fún alágbọ́yé ọ̀rọ̀ rẹ̀ abilúwa bí mannihi wa karamihi wa ilé òfòlè kó mọ́ṣá ṣàlékún àgbọ́yé ẹ̀sìn náà fún wa àwọn tí wọ́n sì gbọ́wọ́ ètò yìí ìkànnà dákun kó sábà wà gbálẹ́sìn lọ́wọ́ wọn ìfìlàsì tọ́lọ̀ fi máa ń tẹ́wọ́ gbáṣẹ́ àtàwá àtàwọn náà ọlọ́mọṣà fi ṣe kálukú wa lẹ́sọ̀ náà. jazakumullahu khairan. sábà wà tó jazakumullahu khairan wà ibi tí mi tún ní ìbéèrè ó ní agbègbè àlùwàlá a rí nínú àwọn èèyàn tí wọ́n bá ń ṣàlùwàlá látara pé wọ́n fẹ́ bá jàmá wọ́n máa wá ń kanjú ṣe àlùwàlá àwọn àdéhùn lọ dídé tó ń bá padà wá jẹ́ ìrun náà tán àlùwàlá tí wọ́n ṣe kàn sí dáa bí kárí ibi gìgísẹ̀ wọn tó mi ò dé àbí kárí pé ibi apá àwọn kan omi ò dé bẹ́ẹ̀ wọ́n sì fi kírun. Wa alaikum assalam wa Um, my question is, are boys allowed to braid their hair? Can boys plait their hair? What? Can boys do what? Braid their hair. Boy. Come again, please. Hello? Hello? Hello? Hello, can what? I said can boys braid their hair? Braid? Okay. Yes. yes. Mm. ọlọ́mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó ṣàlékún dáadáa fún wa kí ọmọkùnrin ó máa dirun ǹjẹ́ hello now bá wọ́n máa gbọ́ now lè máa àwọn ọlọ́mọ́sà fún wa ọ̀rọ̀ rẹ̀ ó depends lórí ìlú tí a bá bára wa àti àṣà bí tí a bá tàbá wà nínú ìlú tó ṣe pé àwọn ọkùnrin àtàgbà àtọmọdé kódà àtàfà àtọmọkéwù àtẹnibọdì bàbá rẹ ni ó dirun wọn rí sí ó ti dàṣà lu wọn kò sí láìfí tí mùsùlùmí náà bá ń bẹ ní ìlú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin kó ń náà ṣe bí wọ́n ti ń ṣe ìrẹ̀lẹ̀ kò sí láìfí ń bẹ. bàbá bẹ nínú ìlú tó ṣe pé àṣà bẹ ìṣe bẹ ẹ̀rẹ̀ eh, kọ́ńtọ̀ wọn bẹ wọn àmọ́ akọ́kùnrin ó máa ọkùnrin ó máa dirun níbi irú eléyìí mùsùlùmí kò gbọ́dọ̀ ṣe kínú kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kí ló fà á píríncípù ńlá kan bẹ nínú ṣẹ̀rí àwa yìí à ń pè ní al-aadatu muhakkama al wọ́n ní tá a bá ti pè ní àṣà tá a ti pè ní ìṣe ṣẹ̀rí àfìdájọ́sùn náà lẹ́nu òun náà tó láti pé pé a ṣe ń táṣà wíìrì àgbọ̀dọ̀ yapa rẹ̀ kódà àtúnwá bímí táwọn àlùfáà máa ń wí náà àwọn alfóò sọ pé alìmàárúfò orúfán kalmashiro ti ṣàrtọ̀ in hmm. tá a bá ti mà gẹ́gẹ́ bí àṣà bí má jẹ̀mú ni ò tá a gbọ́dọ̀ yapa rẹ̀ àmọ́ kọ̀ndíṣẹ̀ ìwọ̀kan tí kan bẹ lórí gbogbo táwọn ipa àṣà yìí ò ní pé lópin ìgbà tí àṣà náà máa lam tó sọ dim ní bá tó bá ilé fi nǹkan kan lọ́lẹ̀ tẹ̀wé ṣẹ̀rí àló fọ̀rọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ àlàádá hmm. tó mọ̀ ákámọ̀ ṣẹ̀rí à ọ̀rọ̀ tá a fi sí lẹ́nu àgbákò lẹ́nu rẹ̀ hmm. tó pé àṣà ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kí ṣẹ̀rí à máa sọ̀rọ̀ kọ́rọ̀ máa tako hmm. tó bá ilé ti takora wọn ṣẹ̀rí àló lọ́rọ̀ àgbá àṣàdànù yóò ni kí ó kẹsìn torí ìlú ẹni ọmọ fi máa ń wò ọmọ táà ọmọkọmọ ayá pọ̀tà àwọn tó ń dirun ti pọ̀ gbogbo àwọn sẹ́ẹ̀tì tí ti ń dirun lọ́wọ́ nílẹ̀ Yorùbá yìí àwọn wo ni wọ́n àwọn ọmọ ti ya nǹkan irú bẹ́hùn ṣẹ̀yà ọ̀gbá kí mùsùlùmí ó mọ dirun nírú ibẹ̀ báwọn ìlú mi ń bẹ ọkùnrin wọn banu bí àwọn lárúbáwá láàfin máa ń banú àkọọ́lẹ̀ pàǹdẹ́bùwà Muhammad sọlá anábì náà máa ń ṣe bẹ́ẹ̀ tó anábì ń ṣe gẹ́gẹ́ bí àṣà ìlú wọn ni kò pé fún wa ní ẹ̀sìn mọ̀rùpọ̀rọ̀ hmm. náà yé alọ́mọ́sà hmm. fún alágbọ́yé ọ̀rọ̀ rẹ̀ Allahu ta'ala bàánà àmìwọ̀n tó fòdí ìzákùnlọ́ ó dà kẹwàá bèèrè kí ní kan lẹ́ẹ̀kadà ọ̀rọ̀ tàlúwàlá tó ọlọ́nkóṣà aláwà mùsùlùmí hmm. ṣe rí gbogbo agbọ́dọ̀ gbọ́ kí ní kan yé ṣe rí ìsìláàmù wa àì mọ́ kánjú afẹ́ báwọn ká máa wá yára pàlàpàlàpàlà islam ò fẹ́ yùn níbi nípa rẹ̀ anábùwà hmm. muhammad sallallahu alaihi wa sallam ó ní ìdá àtẹ́yìtòmù sọ́lá ó ní jọ ìbá ti ń lọ rí kírun fa alaykum bis sakinati wal waqar anábì ló dọwọ́ yín o bẹ́ẹ̀ bá ti ń lọ báyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ní kíni kẹ̀ máa fi lọ ẹ fara yín balẹ̀ anábì ní fama àdúrà fún fasallu ẹnu maraka tẹ́ bá bá òun náà yẹ kí wà máa fà àtẹ́kùn èyí tó bá bọ́ fún inú àwọn raka fa àti mú ẹ̀ kọ̀m̀plìtì rẹ̀ ẹ má dára yín ní ẹ má dára yín láàmú ìpìlẹ̀ nú tẹwárí à ń kánjú yìí ọ̀nà tó fi wá ṣàkóbá fáwọn mùsùlùmí ní ọ̀nà kìí ìkánú ẹ̀ gbogbo àlọ́ aláàlẹ́ látòkè délẹ̀ ó ti domi tálù àlábáwá domi tí ò lálàáfíà ìrùn tẹ́ bá fi rúwàlù alábẹ́ kí ò lálàáfíà ẹni pé wàhálà dé mm. anẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ó ti rọ́kùnrin kan báwọn tó sálù àlátán in tó wá fẹ́ tó kọ́yìn gbogbogbò hmm, owó mm. ó wá ń bẹ́ bí ẹsẹ̀ rẹ̀ tó mi ò dé anẹ́bì irú ni ìmú tí ó gbé kírun tó bá dálùkì àmọ́ tó bá lóun kírun àní ọkàn ńlá dímọ́lẹ̀ ní ohun hmm. ọ̀kí ìta ní ọkí tó bá ní ìrẹ́lọ́ àyìn wá o hmm. ìwọ lọ ń kánjú kọjá lójú yẹn hmm. ọkàn níbi à ń kánjú yìí ó tó ṣàkóbá mi fún wa tó bá di ká bá rákà lórí ìrun rákà tá a fẹ́ bárun tá a fẹ́ kì níbi ìkánjú ẹlòmíì lè ti mórí wọn bí àlọ́ àlá bóyá mọ̀ọ́mù wọn bẹ lórí òkú kó lè wá bárùkọ́ ọ̀ torí mọ̀ pé tóun bá ti bárùkọ́ ọ̀ òun ti bára káàkiri ti lọ́wọ́ hmm. yóò wá máa sáré pàlàpàlàpàlà níbi ó ti ń sáré kò ní ṣe takbiratul ihram tó jọrígun okùn hmm. dandan hmm. orígun nínú òun sẹ́rí kábàrà àkọta mọ́ kábàrà ká tó bẹ̀rẹ̀ irun níjọ́ tó bá ilé ní ìsinmi irun gbogbo ti wó gbogbo òun ò ti wó kódà kọ̀bílẹ̀ àti bàdí kò gbé àtúnrún ní bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ni lọ lágbára dénú so nísìnyí tó wá ń kánjú bọ̀ wá tó wá torí pé ìmọ̀ mò ń bẹ lórí òkú gbogbo bọ́ọ̀ bá ti lè mọ kọjú tó orí ìdúró rẹ̀ ń lọ́ọ̀tí ọkọ̀ ṣe takbiratul ihram Allahu akbar ọ̀sìgbọ̀ òkè ọ̀ṣẹ̀ṣẹ̀ hmm? máa wá lọ ọ̀tún wá ṣe takbírọ̀ intikal yẹ́rì pé takbírọ̀ pọ̀ fẹ́ máa lọ sórí òkọ̀ ọ̀ṣẹ̀ṣẹ̀ máa ẹ̀rí pé nǹkan dé báyìí hmm. ọlọ́run kò ṣàánú wa hmm. ọlọ́run kò fún wa lágbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àmọ́ èyí táwọn èèyàn wá ń dánwò èyí táwọn èèyàn wá ń ṣe sàmọ́ bí irun yìí ti rí ò ní pé kálukú kan débi tí ti ń kánjú pàlàpàlà pàlàpàlà láì tí wọ́n bẹ lórí yóò kàn sí Allahu Akbar tó ṣe bó ní lọ lọ síbi irukú Allahu Akbar pé òun lọ rukú ló ṣe kò sí Allahu akbaru takbiratu al-ihram nígbà takbiratu al-ihram yẹn ó dàbí kọ́kọ́rọ́ ni ta fi sílẹ̀kùn ọ̀ tí sílẹ̀kùn ọwà lọ tí ń kírun ọ̀ sínú hmm. ọ̀ ṣe exercise ni ẹ gbogbo àwa tá bá ń kírun ẹ̀yin ya wa àtẹ̀yìn bàbá wa tẹ́yìn bá ń gbọ́ wa bí gbogbo bí tẹ́yìn bá ti ń gbọ́ wa ẹ ẹ mọ́jà máa kánjú ká mọ́ ṣe kí ni Islam ọ̀fẹ́ akánjú máa lọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kódà ká ní gbogbo ráka ní wá bọ́mọ lọ́wọ́ ẹ̀tún rẹ̀ bẹ̀rẹ̀ kọ̀ wá dà kí ọlẹ́ wá gbá ah, ládà mi wá ní pọ̀ mọ́ sọ́rí kí ládà rẹ̀ ó mọ́ pọ̀ mọ́ òun ó lóore ju kọ dálìkì àmọ̀ lọ kan wá ní kọ́ wá rò pọ̀ rí ẹrù òun bọ̀ kọ́ wá rí pé ìjọba ń tẹ́ ni lásán ni ọlọ́dà kan ṣàánú wa Allahu ta'ala a'lam. Àmì wà zero six seven three. àsìkò kan tiẹ̀ ti wá tó náà hmm. ìṣẹ́jú mẹ́ta péré náà lóko. ká ká fi àfikún tòun rárá kún kí n sáré ṣe ìbéèrè ìbéèrè tó kù yìí hmm. jazakumullahu khairan. àmì wà ń tó fún mi. irú ẹni bẹ́ẹ̀ tó bá tí ó mọ̀ tó wá fi kírun bẹ́ẹ̀ tó fi kírun tán ṣé irun tó kírun yóò tún bẹ̀rẹ̀ ní àbí. irú bẹ́ẹ̀ yóò tún kí ni o. Hmm. torí pé n tó jù lẹ̀ irun rẹ̀ ní àlùalá irun rẹ̀ kò ní mara nú hmm. ọ̀rọ̀ rẹ̀ dàbí tí ó ṣàlùalá tó fi kírun ni so tó bá ti rántí pé àlùalá mi ti jálẹ̀ kan ìfi tún mi ṣe yóò lọ tún àlùalá ṣe hmm. yóò kí irun mi kọlọ̀kú sànú ẹnìkọ̀kan wa kọlọ̀kú wọn sànú wa dó abdulluwa bí manni wa karamihi wa ihi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'an